والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحابته ومن تبعه بإحسان لا يوم يوم ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله ọjọ́ ọlọ́run ọba ọlọ́run pé òun ló pa wá láṣẹ ọmọ àdúgbò fún ọmọ orin tó ga jù kí ọlọ́run ọba ṣe fún ìgbà àti ẹ̀mí òun náà ti pé ọlọ́run ọba ṣe wá ní mùsùlùmí àyè jẹ́ gbòsòsò máa ọlọ́run ìdí òṣèlú sí ẹni kan fún ọ. Àtọ́lọ́run tọ́run kó pàwá ní ẹni tí ààjẹ́ mùsùlùmí. Ọlọ́run tó ṣe wá ní ẹni àdìyàn náà pẹ̀lú sábàbí ìyá. Orí ẹlẹ́sìn yìí tí a ní máa dúpẹ́ òun náà ni lórí ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run ọba ṣe sí agbègbè yìí ọlọ́run kó tó sàlékún ìfọ̀kànbalẹ̀ sí agbègbè yìí gbogbo àwọn àyè tí ó fi ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó bá fi ìfọ̀kànbalẹ̀ sílẹ̀ orí ẹlẹ́ẹ̀kẹta òun náà ti tọ́lọ́ fún wa ní àlàáfíà àlàáfíà tọ́lọ́ pẹ́lú kọ̀ọ̀kan wa ọlọ́kọ̀ọ́ ìgbàlẹ̀ àwọn tí wọ́n bẹ̀rẹ̀ fún àlàáfíà ọlọ́kọ̀ọ́ fún wa ní àlàáfíà adúgbò ẹ̀rẹ́ àwọn orí tí ọlọ́run bá ṣe fún wa kí ọlọ́run bá kú sàlékún orin náà ó ṣe àwọn orin náà ní tí a fi ọlọ́run ọlọ́run fún wa ṣe ní nǹkan ìyọ́lọ́ọ̀bá tó sọ́dọ̀rùn fún ènìyàn tí máa máa bá wọn sọ. Ẹ̀yìn lára sí ẹ máa gbọ́ ọ̀rọ̀ àkọ́kùn ní àgbòrí ọ̀rọ̀ náà. Àti ní àti ní ọ̀rọ̀ mi tí ọ̀rọ̀ náà sọ̀rọ̀ ọ̀ṣọ́ wá sí aṣọ fún wa wípé ìparí ìta Yusuf alẹ́sàlámù ọ̀sán ó parí sí àyà 101 pẹ̀lú gbólóhùn wa àlẹ́kẹ́kọ̀ọ́ ní ìsọ̀rọ̀ ọbẹ̀ láwọn ọlọ́run bá ti gbà àgbà rẹ̀ Àwọn ọba pápọ̀ máa àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn lábẹ́ ìjì. Àwọn ọba ògùn pápọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn tó wà ní ọgbọ̀n pẹ̀lú. Ẹgbàá gbà náà, àdúrà wà àwọn ìkùnrin ìsọ̀rọ̀ yìí, àdúrà ìfọ́wà náà ní káwọn ọmọ yìí, kọ́ Mọ́sálà àwọn mùsùlùmí ọ̀nà ni àwọn náà wà owó ti wọ́ sí. Káàkiri papọ̀ pẹ̀lú àwọn ẹni inú ọ̀rẹ́kẹ́ náà, ìwàjọ́ àti ọmọ ìṣàṣùgbà ìlú kọ̀ọ̀kan. Tọ́nà bá wá ń ṣàlàyé fún ọjọ́ nínú àwọn information kọ̀ọ̀kan tí ọlọ́run bá wà fi ránṣẹ́ sí àmọ́dúnrà Muhammad sallallahu alaihi wasallam ó lẹ́sùn máa jẹ́ àǹfààní tí wọ́n fún àwọn àjọ àlọ́sì ọlọ́run bá ń darí ẹ̀sùn ìṣẹ̀lẹ̀ wa pé oṣù ní bẹ́ẹ̀ nígbà tí gbogbo àwọn ọmọ bàbá Yusuf fi wọn pamọ́ tí wọ́n ń bá ọba tí wọ́n fi gbé Yusuf gbìyànjú bàbá rẹ̀ àtọ̀gbọ̀dá rẹ̀ pẹ̀lú gbogbo òṣàtí ọlọ́wọ́ bá sọ ìdí ọlọ́wọ́ ní tòṣì bẹ́ẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní òní jẹ́ mọ́mù ènìyàn kódà kí wọ́n àná bí ohun adorí kòkòrò pé kí la tún bẹ́ẹ̀ sọ fún wa lẹ́yìn bàbá sọ ìjà fún wọn tó ń ṣe wọ́n ní ní ó tilẹ̀ kó sọ tó ọ̀gọ̀rọ̀ ọmọ òbí jọ nínú ọmọ àjẹsí àrùn ohun àlejò àti kọ́wọ́ bírí ìjọkan lọ́wọ́ wọn tó ìjọba yìí fún mú wọn ọjọ́ sáré ẹ̀kùnkùn wọn. Kẹ́sì sì tàn jẹ́ pé ọ̀gẹ́ ìjọba ni pé èsì máa ma gbẹ̀yìn àti wọ́n mú bàtà bí àìsí àmà tí wọ́n rántí ìjọba wa ṣe láyé òun náà ní ẹ̀sìn ìṣòro wa. Níbi tábí nínú ọ̀nà ẹ̀sìn ìwà ọlọ́fẹ́ láti ara أعوذ بالله من الشيطان الرجيم وكأي من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون Ó ṣàlàyé fún wa nípa ìgbésí àwọn àgbègbè yìí. Láwọn kẹfẹ́ yìí, àwọn tó ń jẹ́ àwọn ọ̀sẹ̀ bọ́ọ̀lù ìgbẹ̀rẹ̀ lọ́kà àwọn ni wọ́n rí pé ìdí ìtàn inú ṣòro. Ọlọ́run bá ti ìṣàlẹ̀ ẹ̀fún wọn, ìgbẹ́ ìsánà ọ̀pọ̀lọpọ̀ wọn gbà. Yẹ̀rí jẹ́ pé ọ̀rọ̀ wọn náà lọ́wọ́ bá sọ Ọlọ́run bá sọ títí ìgbè bá ti sọ ìkànnì fún mi tó ẹ̀gbà ìwádìí kan yìí kan. àìmọye àwọn gẹ̀rọ yẹ kẹ́rẹ rí tẹ́ ẹ fi gbàgbọ́ náà tọ́jú àwọn nǹkan náà ẹ̀sùn orí ẹ̀fún àti gbàgbọ́ náà. ọlọ́run bá fẹ́ máa ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àmọ̀ṣòkú. gbogbo àwọn nǹkan tí ó yẹ kí wọ́n fi gbà gbogbo àwọn gẹ̀rẹ́ ikọ́ ti gbà fọ́lọ́run tó wá jẹ́ wípé wọ́n ò ronú sí láti èsì gbà fọ́lọ́run òun náà lọ́lọ́mọ ọba fẹ́ máa ṣàlàyé fún wa nǹkan tó bá bá kọ́ mú wá fún wa òun náà lè léjì títí àwọn tí wọ́n jẹ́ àwọn ọ̀sẹ̀ mọ́ wọ́n tó ara من آية في السماوات والأرض Ọlọ́run ọ̀gá àjùmọ̀. Ọlọ́run àjùmọ̀ ni orin wákà ajé. Lọ́tọ́ ọ̀rọ̀ méjì ni, gẹ́gẹ́ bí àwọn àṣà àwọn ti dìbò. àwọn ọmọ ndị ọ̀rọ̀ ìlú káàpù wà mẹ́rin tó jẹ́ ìta ọmọ bí i tẹ̀sù ní ìlú iq ó wà bẹ́ẹ̀ wákà iq iq wà bẹ́ẹ̀ àdéṣìkọ̀ ìtọ́jú wípé àgbọ̀nà wà náà tó jẹ́ bẹ́ẹ̀ yóò jọ wá ń bẹ̀rẹ̀ àwọn òmìnirè láwọn lórí lọ́sọ̀tọ̀ ilé kàkáì lọ́tọ̀ ṣe ìyá ayẹyẹ gbóga ẹ̀yìn orí tó àwọn kó sì dùn ló jẹ́ mú lọ́wọ́ àti ọ̀rọ̀ sí ìfún ọkọ̀ ọ̀bẹ̀rẹ̀ kàkáì ilé òsì tó a sì gbẹ̀jẹ́ ìsì fún àmìyá ọgbà tí ó ṣùgbọ́n méjèèjì ó ti pa ara pọ̀ ọ̀rọ̀ àwọn aṣọ wọn ti kéèké nígbà kan ṣoṣo ní ọ̀wọ̀ àjẹ́ wọ́n wà máa tún máa ká mú àkọ̀rọ̀ àyíká àdìmọ̀kí ìlera ìtọ̀ èyí ó máa ṣàǹfààní pé nǹkan pọ̀ tó bá ti parí lọ́wọ́ lọ́wọ́ nìyẹn. Ọlọ́run àti àwọn ayé ìrìn àwọn àti ìṣẹ́jẹ́ àìmọye àmì ìṣàmì àwọn àti wọ́n àrùn. Àwọn àmì yìí ọ̀gbẹ̀ mi sanra ọjọ́ ẹ̀mẹ̀ ilẹ̀. Ìwádìí wọn ń sọ àmì méjì náà àwọn àpá àwọn ọmọ akéde àlẹ́ àyáájú àlẹ́kọ̀ọ̀mọ̀díyà wọlé àyáájú àṣẹ̀rù. Àmì méjì ìgbẹ̀ mi. Ìjọba máa ń fọ́ àwọn ọmọ mi ní òun ní àlẹ́ àyáájú àlẹ́kọ̀ọ̀mọ̀. ọ̀rọ̀ Yusuf jọba mọ́ ọba tó ti sàwàrí fún wa lọ àwọn eléyìí jẹ́ àlẹ́ àyájú àṣàríyà àyájú ṣàríyà òun náà ní ìjàdá àbáńkà tọ́lọ́ ọba bá ń sọ fún wa táǹkà tọ́lọ́ ọba ń sàlàyé ẹ̀ fún wa gbogbo àwọn eléyìí náà rẹ̀ tọ́lọ́ ọba Ìgbàyàtù kàwíyà ìyẹ́ máa ní ìlú ṣáájá tó tún yá. Ìgbàyàtù ní àfihàn wà sí àtúntì kún àfẹ́rà. Ọwọ́ ní ìwọ gẹ́gẹ́ fún ara rẹ̀ gẹ́gẹ́ múra rẹ̀ báyìí. Ara rí gẹ́gẹ́ ara n'oge mma. ẹ̀rọ òun ọlọ́run bá ti gba ìgbẹ̀rẹ̀ ọ̀hún. Tó bá wú rẹ̀ tó tún kú àwọn tó tún wà lẹ́gbẹ̀ẹ́ tó ti lọ láwọn ọmọ. Sàáyà pé bá jẹ́ pé kò ṣá ádá sọ òun ni wọ́n ń pè ní àyájú àtọ̀. Káàrin ní báyìí. Lójú ìsámọ̀ ọ̀rọ̀ ọba ní ìfàlọ̀ sílẹ̀ pé a ti sọ áyà fún yín ìjọsẹ̀ lọ síwájú àjọpín tí a gbójú nírí. Ilé ìwá ní ìjílẹ̀ gẹ́gẹ́ lọ èdè ìfojú rí ní ẹgbẹ́ ẹ̀fọ́ ìjọsẹ̀. Tẹ́ ẹ̀fà jẹ́ ìgbà tí kí ni ó? Ìjẹ́ ìfojú rí. Ìjẹ́ wọ́n fojú rí ń kọ́, ó yẹ kẹ́ ìjíjí ni ó ẹgbẹ́ ìgbà ní àárà. Gẹ́gẹ́ olùdọ́gba ìjímọ̀ ìjọ wà fi kún ní ìṣẹ́lẹ̀ ní ìgbà àwọn àárà. Tọ̀kà tó ní wà láà gbogbo nǹkan pátá ẹ tí ẹ bá fi mú wa yìí kò sí nǹkan náà ẹ bá wò ẹ rọ láti ọ̀nà ọ̀nà bẹ̀. tó lè máa tọ́ka wípé ọlọ́run ọba yìí ẹ̀yọ̀ kan. torí ẹ̀ ló ń jẹ́ pé ọlọ́run ọba ní àìmọ̀ ní ááyà. ááyà wo ti ń bẹ ní sẹ́mà ẹ bá wo sẹ́mà àbẹ̀ ááyà ní sẹ́mà. òun ń bẹ́ẹ̀ òṣùpá ń bẹ́ẹ̀ ìràwọ̀ gẹ́gẹ́ sábà gàgà fún ara rẹ̀ ẹ̀wọ́rọ̀ àbíkẹ́ lọ tí ó yà lọ àmì ọlọ́run tí nǹkan tẹ lórí ìwà ìpín aláwọ̀ ìgbà ìpàdé ara ká tó wá gbogbo jíjẹ lára fẹ́mọ̀ yẹn gẹ́gẹ́ fún ara rẹ̀ òwúrọ̀ ọba ṣètò sílẹ̀ ṣé àbá mú o gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn màláyíkà wọn sọ̀kalẹ̀ wọn gbogbo àwọn nǹkan yìí ọlọ́run bá kọ́ máa jẹ́ àmì ọ̀nà mi ọlọ́run ní àìmọye àmì ní ìdùnnú sọ́mà. bẹ́ẹ̀ bó yóò sì ní kí ọ àìmọye àmì òun náà ní bẹ lórí kí ọ lórí ilẹ̀ ẹlẹ́ àbí lórí ẹlẹ́ àwọn náà náà ìgbésíta bá kú ẹlẹ́ báyìí àti ìjọba àmàlà wọn. Òkè ẹgbẹ́ ìdáwó ibi sílẹ̀ lórí ló máa ń. Òkè odò ẹgbẹ́ ní abájọ́lé àkóso lálákè ọmọ káà. Ká lọ sẹ́gun odò báyìí lọ. Tójú ọwọ́ rẹ̀ ẹ̀rọ báyà. Òkè tí wọ́n sẹ́gun báyà mẹ́. Omi tí sẹ́gun báyà mẹ́. Ẹranko tí sẹ́gun báyà mẹ́ ní ọ̀rọ̀ ah, ah. Gbogbo àwọn ọjọ́ ní ọlọ́wọ́ bá dá wọn ni. Gbogbo àwọn èso dáàjì rẹ̀ ó tó bí ẹ̀wà ìjẹ ìṣò lọ́wọ́ bẹ́ sínú. Àwọn tó bẹ́ sínú. Àwọn tó bá gbogbo lọ́dẹ́ adájọ́ bẹ́ sínú. Ẹkùn ọmọ nílé ọlọ́run látara àjọ́gbẹ́ àwọn wọn lè ní ẹ̀sán gbé wọ́n dámẹ́nà. Ẹ̀sùn bá mi jẹ́ kárọ̀tì ẹ̀dùn máa lè jẹ́ ẹgbẹ́ nígbà oníṣìí kan àwọn wọ́n fi lè nínú wọ́n mú lóòrò wọ́n mú ọ̀sán wọ́n jọ gẹ̀ẹ́gẹ̀ wọ́n jẹ pẹ̀lú wọ́n jẹ gbogbo ẹgbẹ́ lọ́wọ́ bá ní kí ni ó Tó kí ló ní ọgbọ́n àwọn àpàrẹ ìjẹ́ àwọn ọmọdé pé kí sí ilé yàtọ̀ gẹ́lẹ́ kí sí ilé yàtọ̀ gẹ́lẹ́ kí sí ilé yàtọ̀ gẹ́lẹ́. Lọ́nà ó fi ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ kó ń kà súnmọ́ Látara tí ọlọ́wọ́ bá ti gbé ìròbìnrin bá jọ náà. Ọlọ́wọ́ bá tó bá pèjì àwọn kí ní ìgbàlẹ̀. Títí tí wọ́n yàtọ̀ sí ara wọn. Tọ́lọ́wọ́ bá jẹ́ ọmọ ogun jáde láti ilẹ̀ ẹ̀lẹ́. Sọ̀rọ̀ gbogbo àwọn eléyìí, àyàájú, ìyàwó àìgbà oníyà. Gbogbo tí ń ṣẹlẹ̀ láyé gbogbo ọjọ́ ń ẹjọ́ wọn sára ìjọ náà bá wọn èyí ẹgbẹ́ ọlọ́wọ́ máa ń sọ fún wa wípé àwọn èèyàn dára tó lè kà fún ìṣẹ́ wọn ọlọ́wọ́ ní àìmọye àwọn àmì nínú gbẹ̀mí sọ́nà àti ẹ̀ẹ́lẹ́rẹ̀ yàmúrúnà àìlẹ́yìnà àwọn tí ó jáwọn kèfèrí dára sọ̀tà fún ìwọ́kàn kọjá ń bẹ̀ lásán ni Tọ́lá wọn bẹ̀rẹ̀ ìyá mú múnà àlẹ́ ìyá. Àwọn jẹ́ ìgbọ̀lá bẹ̀ lọ́dún mi. Wọn ò ronú gẹ̀gẹ̀ sí. Ọ̀rọ̀ àdúgbò rà. Ìdá ti bá ní. Wọ́n náà lọ́gbà bí ìdá ti bá ní gbogbo àwọn kìíní yẹn. Káàkiri ìjábọ̀ rẹ̀ mẹ́sì ohun àbáyà. Àìjẹ̀wọ́ ẹ̀jẹ̀ àgbàdo náà. Àìjẹ̀wọ́ ọmọ ọ̀sán. Àìjẹ̀wọ́ ọjọ́ kẹfẹ́. Gbogbo àwọn kìíní yẹn abá ní. Torí ẹ̀ ẹ̀yọ̀ fẹ́ràn nígbẹ̀ fọ́nà. ẹgbẹ́ jí láàárọ̀ òṣèrè nọ́mà ní bí kò wọ́n lajú òun àwọn tí wọ́n bá jí láàárọ̀ nọ́mà ní kò wọ́n jí lọ́wọ́ nọ́mà ní kò wọ́n jí òun àwọn gẹ́gẹ́ àwọn ti rí ohun olórí sí àwọn àtàrà àwùkà òníyà yàmúrúúrà àlẹ́yìn ọ̀rọ̀ ni wọ́n kẹ́ kọjá ọmọdé láti ní ọ̀rọ̀ pẹ́tàgbé wà láyà tẹ̀lú ẹ́ fún olórí sí ọ̀rọ̀ lórí sí ẹ̀rọ ẹ̀sìn iṣẹ́ bẹ́ẹ̀ o tàfà kúrò sáà tí ó máa jẹ́ pé ó kàn yóò kó wà lóru wọn ni àwọn ìrọ̀lá tàfà kọ̀ọ̀lú náà ti kọ́lí ti sàmà wá sí wọn tàbí mùsùlùmí ti ní ọmọ ìjókòó ọmọ àrùn ọ̀rọ̀ ìjẹ́ ọmọ rẹ̀ mọ́mọ́ ìjókòó ọmọ àrùn ìgbésí ayé rẹ̀ ó bèrò ìjọba rẹ̀ bẹ̀rẹ̀ ó bèrò máa ń jẹun ó nà ọdún pẹ̀lú Torí àìrú inú pẹ̀lú ẹ̀yìn. Àìrú inú pẹ̀lú ẹ̀yìn. Àwọn afá àwọn àmàlẹ́ oúnjẹ dáńjẹ, afá ṣe ń sọ nínú pẹ̀lú ẹ̀yìn. Wọ́n ní àwọn ọmọ èèyàn tí wọ́n ti tóbi oúnjẹ alágbàdára iná ti rí pé oúnjẹ yẹn ẹnìkan ní òun ọ̀rọ̀ ìgbà tí ó di àgbàdo mọ́lẹ̀ kó tó wá wí jáde kó tó wá kágbàgbé yẹn kó tó wá ń lọ wá tó ga kó tó wá ní tó wá gbé wá ní kó tó wá lọ kó tó wá kékeré náà kó tó wá ní pé òun ẹjọ́ wá jẹ. ọlọ́run mú ti bọ̀ ọ̀tẹ́ ìlú ọ̀fẹ́ ìjẹ yọ bọ̀ ọ̀tẹ́ kù àwọn kan náà wọn àgbàdo rẹ̀ wúlò ìdábà ti gbé láwọn ìgbà ìdábà ti ń kánú lọ́wọ́lọ́wọ́ ní ìgbà ìdábà ti ń gbé mi bọ́ ní ìgbà ìdábà ti ń lọ́wọ́lọ́wọ́ ní ìgbà ìdọ́ta ti gbé délé ìyóò tó Tọ́ọ̀bá fún wa lọ́wọ́ lọ́gbọ̀bìnrin kan gbọ́dọ̀ ní méjì. Tọ́wọ́ ní ọdún ọgá bìí àlọ́wọ́ ń pé ọkọ̀ tó lè máa ń pàlọ́ ọ̀rọ̀ ẹ̀ náà. Tọ́lọ̀ kan wá bẹ́ẹ̀ àwọn ìjọba ọ̀rọ̀. Ọ̀rọ̀ ìyàmù òun àwọn àyè. Kámọ̀ mẹ́rin kọjá lẹ́gbẹ̀ẹ́ ìkan. Lúrí ìbárí wa ni lúrí ìjọba. Ká máa kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìjọba

tí a bá ti kọjá bẹ́ẹ̀ tá a máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run nínú kẹrọ àwọn ìwà ọ̀nà tó kọ̀ ọjọ́ àti mọ̀sóòdì ọba bẹ́ẹ̀ta ọba ti di àpò ṣúná ṣúná àlẹ́ a kẹrọ àwọn ìwà sọ̀rọ̀ sọ ìyàmọ̀ ìdúnà àlẹ́ a òyìn kẹrọ àti ó ti jẹ́ pé ó tó dáadáa. Sọ ìgbàgbọ́ mọ̀sóòdì tó máa ń gbà Ọlá bí a mú Ọlá bí àwọn èèyàn tó jẹ́ àwọn kèfè rí wọ́n kọjá níbi àwọn ọlọ́run ọba. Àwọn wá ń kọjá wà wọ́n mú pa ní àbúrò ìlú. Ọlá tẹ̀lú gbogbo wọn ò ní wo yẹn pé wọ́n tẹ́ mọ̀ lásán náà ni wọn ò ronú sí ó sì gbèjú pé bẹ́ẹ̀ lásán náà wọ́n tẹ́ ń kó bẹ́ẹ̀ láì ronú sí wọ́n tẹ́ ń kó bẹ́ẹ̀ láì ronú sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn ọ̀dọ́ àbí àwọn ẹni tí ó máa rí àwọn ìta ẹ̀ka tí ó ń ọba máa kí ni ìyá wa kí wọ́n fi ṣe báyìí òun náà ní pé àṣàlọ́ fún ara òun náà ní pé afẹ́ lójú láti wà ní ẹ̀dí ní àná sọ wọ́n fẹ́ takò ọ̀rọ̀ lọ́hùn tòbí takò tí wọ́n ń takò ọ̀rọ̀ lọ́hùn òbí jẹ́ kó ṣe wọ́n láǹfààní òbí jẹ́ kó wúlò wọn. ẹjọ́ àbá takò ọ̀rọ̀ lọ́hùn So kí láǹfààní ká ṣe nínú ara yìí? Òun náà ni wípé gbogbo àwọn àmì ìdíbẹ̀ ń sẹ́mà dáǹfojú rí. Gbogbo àwọn àmì ìdíbẹ̀ nílẹ̀ ẹlẹ́ dáǹfojú rí. Gbogbo rẹ̀ bàbá yáyá èrè kígbà. Ọ̀rọ̀ ọ̀bọ̀ ọ̀sà ilé dá sílẹ̀ o, ká lè bá àrùn pẹ̀lú rẹ̀. Ọlọ́run ẹ̀rí lárẹ̀. Tó bá lọ àwọn ìlú mi, okó mi nínú wàhálà àwọn èèyàn tí ẹgbẹ́ kan sí nínú ìlú jíjẹ ọlọ́mọ sáré dáadẹ́ bí kò tó lójú ní oṣù àlebà àwọn olè ìlú kọ̀ọ̀kan yàtọ̀ sí ara wọn tẹ ẹ bá délé ẹlẹgbò ní ẹgbẹ ilẹ̀ ẹgbẹ ẹgbẹ àti ilẹ̀ nàìjíríà yìí ọ̀dọ̀ ní wẹ́ẹ̀bì ní èpè tí wọ́n dé tù kiri ọ̀dọ̀ ní wẹ́ẹ̀bì tí wọ́n wo sẹ́mọ̀ ẹ̀rọ ní ìjọba kiri tó gbogbo ẹ̀ pàtàkì ayá ọlọ́run sáré dáadẹ́ o ó ṣe wọ́n ní ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ọ̀tọ̀ ojú ti fẹ́ ti lọ orúkú ìfẹ́ ti lọ gbogbo òun àwọn kiri jẹ ní àwọn àmì ìjẹ. Àwọn ẹgbẹ́ àwọn orí wọ̀nyẹ̀ lọ́nà jáde ọlọ́run òun náà ni àwọn tó jẹ́ àwọn Dáadáa mọ̀ náà ẹ̀yẹ káwọn máa ń kọ́ sí àwọn kìkìrì táwọn arúgbó sí àwọn ọlọ́run. Lẹ́yìn wá gbà náà dáadáa sọ̀rọ̀ náà jẹ́ abẹ́ ọlọ́run ti pọ̀ jù lórí ẹ̀bí sọ́mà àti ẹ̀lẹ́gbẹ́ ní kékeré. Sọ́mà jẹ́ máa kà ní ọlọ́run lórí ilẹ̀ ìwọ̀n náà sọ́mà bẹ̀rẹ̀ sí ní kà á àwọn èèyàn máa ka àwọn àbá àjọ máa ka àwọn máa ka ibi pé ẹ̀kọ́ náà bá olùpọ̀ jù olùpọ̀ jù ìgbà ìgbẹ́rẹ́ bá àmì ọlọ́ni olùpọ̀ jù ìgbà ìgbà ọ̀pá bí ọlọ́ni ó tún máa ka ewu sí pẹ́lá èèyàn àwọn ewu tí tí ìsìn ó tún wà mẹ́ ilé ọ̀pọ̀lọ̀ kan mẹ́ tọ́lá bá rẹ̀ máa yìnbó sọ ọ̀pọ̀ náà sọ kámá ẹgbẹ́ ara ọdọmọdé ká máa ṣe àǹfààní látara àmì ọlọ́run ká tẹ̀lé ká máa kọjá lára àmì ọlọ́run láì jùmọ̀ àwọn ọmọdé sọ kọ́nà tí wọ́n lè tẹ́ máa yọ̀ọ́ sí àmì rẹ̀. Báyọ̀ ń tẹ̀lé náà. Wọ́n máa ló ń nílò àtìsáàrò ìlà ìlà wọ́n mú ìṣègùn. Ọlọ́ni wà máa yọ ohun nínú àti ìbẹ̀rùn ìlàrí ìlàrí wà Ọlọ́ni ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ìgbèbè nígbà ń tọ́ Àwọn náà máa jọ bá wọn nígbàgbọ́jọ́ lọ́wọ́ ọba ààrùn. وما يؤمن أكثرهم إلا ọ̀rọ̀ ní ọgbọ̀rọ̀ wọn kó nígbàgbọ́ tó dáwọn kìfì wọ́n máa ń fi lè nígbàgbọ́ dáwọn kìfì ọ̀rọ̀ ọba wọn sọ fún àwọn jẹ́ òun nígbàgbọ́ ìgbàgbọ́ من خلق السماوات والأرض ويقولون الله كما بلغة تعالوا جا السماء تعالوا جا لأهله àwọn tèfèrí wọn a máa ṣe ìgbàtù ìgbìyà wọ́n ṣe ìgbàtù bí lọ ṣùgbùn bí yà ní pé wọ́n gbàgbọ́ lọ́pọ̀ dá mi Wọ́n gbàgbọ́ láwọn ọba kẹwà tó jẹ́ pé ọ ń bẹ lágbóhun lọ dá mi. Tòròbí àmì. Tó àwọn jẹ́jẹ́ àwọn kèfè yìí, wọ́n lè bá lòun lòròbíyà. Ọlọ́run máa ń ṣe kó yọ wípé wọn ò jẹ́ sí ìfọ̀ náà. Nǹkan ọjọ́ sí ìfún. Lọ́gbọ́n wájú, àwọn Wọ́n wọ̀n máa jẹ́ ní tó nígbàgbọ́ tó lọ́run ọ̀rọ̀ ti láti ní ìgbàgbọ́. Ìgbàgbọ́ máa láwọn nígbàgbọ́ tó lọ́run ọba. Ìlà àrùn mọ̀ ṣe ìgbù nígbà náà ẹlẹ́wọ̀n ló gbà. Kẹ́mọ́ nígbàgbọ́ nígbàgbọ́ tó lọ́run ọba yẹn ìrọ̀ nípa. Ìgbẹ́lẹ̀kọ́ ni wọ́n wọ́n ṣe ìgbádùn olùmúlíà wọ́n wá ṣe ìgbádùn sí ní àwọn olùmúlíà gẹ́gẹ́ bí ẹ̀mí ti wọn wọ́n gbà yẹ àwọn òòṣà táwọn sí òun làwọn máa forí balẹ̀ òun làwọn máa nígbàgbọ́ ṣùgbọ́n àwọn gbà pé ọlọ́wọ́n bá kan wà òun ló dá àwọn òòṣà yẹn òun lọ dá gbogbo àwọn òòṣà yẹn ṣùgbọ́n òòṣà máa ń nà àbúrò ìdílá lílo kọ̀lùbẹ̀dù náà nílà lọ́wọ́ ìwọ́lápọ́lọ́ ìgbéta. a máa jọ́ sí fún wọn ju wípé abẹ́kọ́jẹ́ pé àwọn òjà yìí ni wọ́n mú wa súnmọ́dọ̀ ọlọ́run. ìgbésùn ìgbà náà. èrò ìgbẹ́sẹ̀ àwa náà lórí ayé àga ilé òṣèlú náà. ilé mẹ́ta wa àtàrà yẹn náà àṣìlọ́wọ́ ní ìtàṣìlọ́wọ́. Àwa tí wa àwọn pa ìbáàdà ọlọ́run ọba, à ń pa pọ̀ mọ́ra sí ìbáàdà fún nǹkan bí ìpẹ́lá. Ìyàtọ̀ ara ni wọn fún. Àwọn ilé ìṣe ìbáàtù kí ni ọ rògbò níyà. Àwọn ìṣe ìbáàtù kí ni ọ rògbò níyà. Wọ́n wá tako kí ni ọ Mùsùlùmí àwọn jẹ́ ìgbà tún kíri o gùrù yíyà a tún wọ́n lọ tako kíri o gùrù yíyà mẹ́rà lábàlábí àwọn méjì láyà ìjọba ọgọ́rùn-ún àwọn kèfè rí wọn ò ní gbàgbọ́ tọ́lọ́run ọba ìlàwà wọn ní ọṣẹ́ ìgbòrò tó abala ọjọ́ abẹ́gbẹ̀rẹ̀ àwọn ìgbègbè ní abala méjì abala alákọ̀ọ́kọ́ òun náà ni pé àwọn kìtìrì láti rọ́gbà ohun ìrìnàkọ́ ọdún àwọn kẹfẹ́ rí ọlọ́run lọ́dọ̀ ọdún tí wọ́n àwọn náà wọ́n máa ń gbàgbọ́ lọ́wọ́ máa bẹ̀rẹ̀ ṣùgbọ́n tí ìrọ̀rùn bá ti wà òun ní rántí ọlọ́run kí ni ra kẹta ti wá dé ìgbà náà ni a máa rántí ọlọ́run àwọn ìpínlẹ̀ yìí ẹ máa fi jẹ́ a a ọlọ́run bá ń bì wọ́n bá fi ah! kọ̀ọ̀rọ̀ ìtàlẹ̀ kan láàmì ọ̀dẹ̀ fún gbogbo àwọn kankan wọ́n bá fi ẹgbẹ́ kí ní ní ẹ̀rù ti débẹ̀ kí káwùfù bá ti débì kan ibi káwùfù yẹn tẹ́sí débẹ̀ pé a ah! kápá àbátámù ìkàmú àyà àfẹ́kùpá ogún sára yẹn fún wa lọ sápá ìkàmú ọjọ́ báwọn ti bì í bí wọ́n ti rí nípa wípé wọn ò nígbà wọn sọ́nà ọlọ́run wáyé ìgbà wọn. ọ̀rọ̀ ní àwọn agbègbè ní wọ́n bá ti gbẹ́nu lé orí ọkọ̀ ojú omi ẹgbẹ́ omi lọ́jẹ́ lọ yìí àwọn abẹ́rù orí ọkọ̀ ojú omi ojú omi ẹgbẹ́ òsì gbé àwọn láti lè èbúté kan wọ́n sí èbúté kejì ìgbà náà wọ́n wà ní ìwọ̀ ọlọ́run ọba àwọn ọ̀kẹ́ ọlọ́run ọ̀gá gbogbo àwọn òkàrà àtẹ̀jù torí pé ìbẹ̀rù ní ìgbà náà ni wọ́n wá bẹ ọlọ́run ọba mo fún ní ti láàárọ̀ òun kan ni wọ́n jà sàkẹ́sà wọn ò ní mú òjà kẹta mọ́ ẹ̀rẹ́ ẹ̀yìn dáhùn ilẹ̀ ìgbà yìí. ẹ̀wà rí ìjọba tí wá débi èbúté tí wọ́n ń lọ kí wọ́n wá sọ̀kalẹ̀ bẹ́yẹ́yẹ́ nígbà àbúrò yóò ṣe wọ́n wá padà bí sí ibẹ̀ òòṣà wọ́n máa rù kàn lọ. òòṣà náà máa kọ́lá fún òòṣà Sọ̀rọ̀ láti pé àwọn tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ àwọn akẹ́lẹ̀ ọ̀gbẹ̀gbẹ̀ yìí, ìfẹ́sí tí wọ́n ọ̀rọ̀ nìyẹn. Lẹ́wà náà, ìfẹ́sí ẹlẹ́ẹ̀kejì tó fún àwọn tó jẹ́ jẹ́ àwọn akẹ́lẹ̀ yìí, láwọn yìí, ṣùgbọ́n èyí ojú wa máa ń ṣe kí ìsìlámù tó dé wọ́n ti máa ń ṣe kí ìsìlámù tó dé lágbà ilé wọ́n ń ṣe bọ́ pọ̀ mọ́ náà àdúgbò ẹ̀gbọ́n wọ́n ṣe kí ni wọ́n ń ṣe wọ́n ń da òòṣà pọ̀ mọ́ náà níbi kan wà wọ́n ṣàlàyé ní ọlọ́run lọ́dọ̀ níbi tí ìjọba ti lè sí bẹ́ẹ̀ bá ti dé kí ọ̀rọ̀ bá ti wá dé ó lè ní ọ̀rọ̀ ìgbọ̀lá ìgbẹ́ ọlọ́run ò ní ìgbé ọmọ àti ìgbé ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn akẹ́kẹ̀ẹ́ ní bí wọ́n ti ń tàwà àwọn náà ń tàwà fún kàábà tó bá wọn kẹ́kẹ́ alágbára kàábà wà lọ́wọ́ wọn àlẹ́bí Ibrahim àti Ismail bí wọ́n ti ní kí wọ́n máa ṣe kọ́ nìyẹn àwọn pẹ́rẹ̀ báwọn àrọmọdọ́mọ Ismail lágẹ́bẹ́ tí wọ́n máa tàwà gbọ́dọ̀ ti dé kàlẹ́lẹ̀ wọ́n bàbá yá ápùpù lọ àjù ọ̀rẹ́ tí ó ń bá da gbogbo kí ní ẹ̀jẹ̀ èèyàn láàrin nílẹ̀ mọ́ta ọwá lọ lẹ ṣáàmù ọlọ́wá gún òta lẹ ṣáàmù sílẹ̀ mọ́ta ọlọ́wá sọ mọ́ta gẹ̀ẹ́sì sí òta olọ́bẹ̀rẹ̀ rẹ̀ ṣọlọ́wọ́n bá ní ìyàgbógbò kó sọba gùn fi nà tó bá dídí ọgbẹ́ ti àìkè àmà yọ́ máa mọ́ ikú rẹ̀ sọ̀rọ̀ yọ́ máa mọ́ nínú ọ̀nà mi. Tòtò ń pé kí ni ọ̀dà náà mú àwọn àlù màgàgà bí náà ìlọ̀ torí pé òun ẹlẹ́kọ̀ọ́ pẹ́ lọ́kọ́ yí padà iṣẹ́ ìdí ìbìlọ́yìn mú pẹ́ta rẹ̀ ẹlẹ́gbẹ́ka olóyìnbára dára bá tọ́jú pé kálukú bá ń lé òkà òkà lọ́wọ́ gbé gbé wá àwọn awájú ìwà àgbàgbọ́ gbé wá kálukú náà bá ti gbé tó ní òkà òkà fẹ́ sí ilé iṣẹ́ àwọn àgbàgbọ́ tó máa ta kálukú wá ní òkà àti tiẹ̀ òkà yẹn wá yìí ẹnu pé tàwa fi ilé ọlọ́run wọ́n dé ní àmì ìbùrọ̀ yìí kádúró sí mùsùlùmífà kádúró sí àràfà kálẹ̀kọ̀ ọ̀rọ̀ bí wọn àdẹ́bí ibrahim náà ti dé ìlú wọ́n ti wá gba gbogbo ẹ̀jẹ̀ wọ́n wá gbé gbogbo àwọn kíní ẹ̀ fún òòtà ní kàfà tí wọ́n ti wá tà wá fún wọn wà gbé wọ́n wà gbé ní ìlànà wọ́n wà gbé kánkó gbòòtà kẹta ẹni bá ń tà wá fún wọn wà gbòòtà kàfà wọ́n wà máa pẹ̀lú ọ̀bá bàtẹ́ máa ń tà wá fún wọn wà ní làbẹ́rẹ́ kàmá àbúrò láṣẹ ní kálá wọ́n ni wọ́n lọ́wọ́ bá àwọn jẹ́ pé rẹ̀ àwọn náà wá rẹ̀ ààrùn wọn bàbá rẹ̀ ti jẹ́ jẹ́ jẹ́ ẹni ìjọba wọn lórí ẹ̀ kò sí lágbára lórí ẹ̀ àwọn ń tẹ ájì tí wọn bá lọ́wọ́ bá ti gbé kalẹ̀ ní wo rí tẹ́lá wọn kẹfẹ́ rí ìjọba wọn àwọn ó tẹ bọ́lá wọn ti gbé àwọn tẹ́ jẹ́ àwọn kùrẹ́ àwọn òtún lọ sẹ́wọ̀n tàbí ti wọn ó ní àràbà ìtàn àwọn arọ́bùrọ̀ wa mọ̀ àwọn òrìrà àràfà àrẹ́bí lọ sí àràfà nígbà tẹ́gbẹ́ ó ti fi ààbò ìdìbò tí ó ti dàgbà lọ́wọ́ ti fi sáfẹ́. tó ọ ní láwọ́sẹ̀ rí gàmága kò sí sẹ̀rí kù gangan fún ọ wọ́n wà ní ilá ṣẹ̀rí àyà ní ṣẹ̀rí ẹgbẹ́ ìwọ náà lórí tẹ̀mùníkù wúwà máa màlága tó ìwọ náà lọ gọ́ ju rẹ̀ kò ní gẹ́gẹ́ ìgbà àkọlọ̀ wọn mú agbára mú pẹ̀lú rẹ̀ tó ọlábí erí lọ náà ìgbà tó wá yá ọwà nùkọ́ ní àbújáǹkà wà nùkọ́ ní àti mùsùlùmí tó ọ̀rọ̀ jẹ́ jẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́ ọba ìgbà tó ń bí mùsùlùmí òun ní wíwà pẹ̀lú àwọn mìírànkú pé ẹ máa sọ wọn tẹ́ máa ti ń sọ̀rọ̀ yẹn lọ láti ní máa ṣe rí ní galak òṣìṣẹ́ ọlọ́run ọmọ ọjọ́ máa pé kọ́d kọ́d kọ́d kọ́d kọ́d ní pé èsì gàhán èsì gàhán òṣìṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ wájú sẹ́yìn láṣẹ rí kù wúwà alága àtẹ̀kùnìkù wúwà máa máa lága wọ́n bẹ̀rẹ̀ wájú tó gbé fún wọn lá ààrẹ èyí mùsùlùmí àti ìbẹ̀rẹ̀ wò nígbà tí ó ṣe ní jẹ́ pẹ̀lú ìjọba àti ìjọba wọn lá orí tó fi láti máa tó máa sọ ní ìlànà. Tó lábẹ́ àtàwà méjèèjì, òun náà ni ọlọ́run tó bàbá náà yóò mínú àkìtàrúgbò bí láàyè ìlàláwàhùn wọ́n ti rẹ̀kùn ọgbọ̀nrọ̀ ò ní gbàgbọ́ tọ́lọ́run bá

ẹgbẹ́ náà sọ tí kankan wá pọ̀ láti di ìtọ́ lọ́wọ́ bọ́ sí ìlú ọ̀sà fún ra ìṣẹ̀lẹ̀ ọmọ mi sọ kékeré ọlọ́run yìí ní ẹ̀sọ́ ọ̀sà ló sáyà yóò wá ní sẹ́tà náà tó lọ́jọ́ wa bẹ́ẹ̀ òun náà ní gbé àárín méjì ni ọ wọ́n ń fún ọlọ́run ọba bẹ́ẹ̀ tí wọ́n pẹ́ fọ́lọ́run ọba jẹ́ yẹ́yẹ́ wọ́n wá ń pẹ́ fún kí ni ọ Ìjọba ti jẹ́ kó bá wà fún ó dà. Wàmá gánà lè ṣọ́rọ̀ káyìí ní àkẹ́sìn ìgbìnà báyìí. Wàmá gánà lè láàrín. Gbogbo bá jẹ́ tí ó dá wọn kò lè dọ́gbọ̀ gbọ́gbọ́ pọ̀ tí tó dá nípa mi. Ẹjọ́ ló bá bọ́ síbi tó dá àwọn ilẹ̀ sílẹ̀ mi. Ìbílẹ̀ tó gọ́dì. Ní ìgbàgbọ́

àbí wọ́n jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ wa ní ọ̀nà kí ni ọ ìṣẹ̀bọ̀ sọ̀rọ̀ àìmọ́ iná mi sọ̀rọ̀ ọba lọ ẹ̀ǹkàǹkà pẹ̀lú àwọn pẹ̀lú àwọn jẹ́jẹ́ àwọn jẹ́jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ jẹ́jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn ìtumọ̀ tọ́jú àwọn tọ́jú àwọn tọ́jú àwọn sáàbù tó sáájú lọ ni wọ́n kọ́kọ́ túmọ̀ wọ́n kọ́kọ́ lọ túmọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn munafikun àwọn munafikun àwọn náà kí ni àwọn jẹ́ ìyá òun ìṣírí kù àkíkù tó ní wá ìyáàbù oríṣiríkù tó ọ̀rọ̀ ni ìrọ̀ òun Wàlá ayẹ́bí kú náà lọ́wọ́ Ọ̀rọ̀ ni àwọn ẹgbẹ́ àwọn náà sì kì rí yáàrù jìdí wọn. Ìyáàrù tí wọ́n bẹ̀ ní ó ti gba gbogbo ẹ̀rọ jẹ́. Ọ̀gá àwọn ọ̀gọ́gbọ̀n àwọn ìgbẹ̀ ni yáàrù ní nínú ọ̀ṣùkúrẹ̀ Amsterdam. Mọ́lọ́wà ti pọ̀ jù náà jẹ́ kí ni ó ti tó jẹ́ àwọn tí wọ́n gbogbo lẹ́nà ọ̀rẹ́ ti láyé yìí àbíkáwẹ̀ èèyàn orí wọn èyí lè ṣírùkú wa gbogbo dá ọ̀rẹ́ ti báyìí pẹ̀lú àgbàtí abábẹ́yẹ nínú ìpàdánù ọba rí wọn ni wọ́n tó ṣe tó ẹni bá ti ń ṣe nǹkan báwọn ẹn bá ti ń rọ àrọ àrọ orí ẹn bá lẹ́gbẹ́ ó bẹ́ẹ̀ ṣe nǹkan àbí òṣìṣẹ́ ọlọ́run bá ní ọ Gbogbo ayé ló gbọ́dọ̀ mọ̀ kọ́ bẹ́ẹ̀ ṣe ìgbà àgbàdìjọ́ máa bẹ́ẹ̀ bí àjẹ́ gbogbo ayé ló gbọ́dọ̀ mọ̀ kọ́ Bẹ́ẹ̀rọ àwọn sọ́nà àtọ́mọ àwọn ọ̀gbìn ìrẹ́ gbogbo ẹ̀rọ mọ́rọ̀ gbọ́ ọjọ́ máa ń ṣe. Ọ̀rọ̀ wọn fi àjẹ́ pẹ̀lú gbogbo ayé ọmọ gbọ́ ìyá ìjọba bẹ́ẹ̀ ṣe. Sọ ọ̀rọ̀ ìjẹ́ kí áfẹ́mù ìbáfẹ́lì tó bá bẹ́ẹ̀ tún ara yà yìí. Ọ̀dọ̀ ọmọ láti ọ̀dọ̀ ọmọ láti sùn lórí nínú ọkùnrin tó máa rẹ̀. Tó òun náà ni pé abúmọ́rá jẹ́ kí ó yíwa rí pé wọ́n tààrí fún wa nípa wípé kò dé fàfihàn ọ wọlé sí aláàrẹ kan nínú àwọn ẹjọ́ ìṣòro ìgbàgbà wọlé sí ọgbà ìfọ̀pálápá ọgbà pípa lágbà kíni ọ lágbà aláàrẹ ọwọ́ amúfùpá yẹn Yorùbá kọ̀ sáfà ìsàkà. Ó wà kárí àdìsí. Ilébí lọ wà máa yọ nínú àti ìdánwò lè yá ìlú. Ìlà wà mú òṣèlè Ọgbọ̀rọ̀ àwọn èèyàn yìí wò ní gbàgbọ́ sọ́lọ́wọ́ ọba, ìjà wà fún bùṣù. Wà fún bùṣù. Wọ́n jẹ́ lórí sí ọ̀rọ̀, ìjà olóògbẹ̀rẹ̀ ó jẹ́ pé ìjẹ̀kà láàbò wa máa gbára ní tí èsì tọ́rọ̀ ọba ní agbára ní tọ́rọ̀ ọba ní agbára ní wà ara kò ní ìrọ̀rọ̀ ní àkà àwọn ọ̀rọ̀ tí wọ́n lẹ́gbẹ́ wọn ní ká máa sọ wípé yọ́ máa jáàbò fún ọlọ́run ní kágbára lé tó bá ti kágbára lé kágbára lé táà igbó bí ìdí múlẹ̀ fún ní agbára lé kágbára lé yọ́bá ni wọ́n máa jẹ́ ẹ̀kẹ́ kan yọ́ jáàbò bò wá kájẹ́ ẹ̀sìn kájẹ́ ìgbó nílò ájúwà yọ̀dà gbogbo wa wọ́n ààrẹ ìdí ló tọ́ nínú ṣe kíni ló ṣe ìdùnnà àdúgbò rẹ̀ fún wa. ṣé káfíńtì ni ọ̀rọ̀ káfíńtì káfíńtì sábà ní. lágbàá jẹ́ sábà fi ẹran àká máa ń ta kí ọlọ́gbọ́n ni ó lè fi sílẹ̀ òkè. tó ẹ̀sìn oní káfíńtì ní jẹ́ káfíńtì kíni ọ sábà ní. sábà wà á fún wa lọ fún nǹkan bí iṣẹ́ tí ò pè fún wa ní sábà bí táwa lọ sọ́

oríṣi àbíjọba lọ́dà ẹ̀bá ń ta alákọ̀ ṣiṣẹ́ ní òkè àgbègbè ẹ̀ẹ́bá ti jẹ́ wípé na àbẹ́bíjà sáà lọ́wọ́ sáà ti jẹ́ wọn ẹ̀ẹ́bá jẹ́ pé ìkẹ̀kẹ̀ lọ ń bára lé tí wo fún ní dáàbò bò nínú kẹ̀kẹ́ ìjẹ́ pé ṣẹ̀yà ló gbé kalẹ̀ ẹlẹ́fù tí ẹ̀ náà lọ́wọ́ fún ilẹ̀ fún bọ́mọ ti sọ Ó tẹ́lì pé agbọ́dọ̀ sọ́ra dáadáa. Àgbọ̀rọ̀ lọ́pẹ́ ìjẹ̀kan lábẹ́ máa wá wá pẹ̀lú ẹ̀. Lábẹ́ máa wá ìjẹ̀kan pẹ̀lú ẹ̀. Àwọn yóò sọ́ra dáadáa. Tí àwọn kìíní ìkan bá gbé wa ìyàwó ìlú. Wọ́n sọ fún wa wípé àbúrámọ̀ ṣòwò ìjọba fẹ́ wá sínú ilé nígbà mẹ́ta. Àwọn àjẹ́ tó ṣe rí pé yọ́ máa ṣe jẹ́ ìtọ́ àfún àkókòtọ́. Eré òfin máa yí pé ọ́dà bẹ̀rẹ̀ pé ọfẹ́ wá sínú ilé. Lórí wípé ìṣesí yẹn, wọ́n kọ́ ní iwájú ìfẹ́ yìí obìnrin tó wà nínú ilé ó lè wà láwọn situation kan tó jẹ́ pé ó kù díẹ̀ káàtó tó ó lè kó wà ní situation tó jẹ́ pé yọ ọ̀dà nígbà tó kọ̀ rẹ̀ láti ẹ̀ wọ̀n yìí tó lọ́kàrà bẹ́ẹ̀ kọ́ lọ máa ń gbé arúgbó obìnrin kan jẹ́ lọ́dọ̀ ọ̀hún tó jẹ́ ń gbé ó wà ní ọ̀dọ̀ ọ̀hún arúgbó obìnrin yìí jọ wá wá bá òun bí àwọn obìnrin wa ní obìnrin wa gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa. Àwọn ọlọ́jẹ́ ní gbé ká máa ṣe àwọn ìjọba yìí, ọmọ pọ̀ ní tiwọn lára púpọ̀. Ìmọ̀ àwọn ìfọ́mọ̀ kẹgbẹ́kẹgbẹ́ ká sọ̀rọ̀ dáadáa. Sọ àrùkọ́bìnrin ní ẹ̀kọ́ lọ́wọ́ sọ́dọ̀ ìyàwó. Afẹ́bùnà sọ̀rọ̀. Ọ̀nà àbẹ́bùnà tó rí ọwọ́lé ọwọ́ jókòó tẹ́lẹ̀ ọwọ́ àrígbé orí òkú kan tó ń sùn mọ́ ẹgbẹ́ tí wọ́n náà lè gbé ní ọkọ̀ fún lọ́wọ́ olùdọ́wọ́ ọ̀rọ̀ kí ló wẹ́lẹ̀ ọ̀dẹ à owó tó ń bẹ káyà àgbà ní ìgbà rẹ bí òkè kí nìkan sọ ọrùn àpá àbàgbà kó kí àkọmọ ẹgbẹ́ yàn ó ní kí n tẹ́lẹ̀ ìlú ó ní àkáyà hú àkọ́kọ́ ó lè mú oṣù jà ọwọ́ àbí á iná ara abdulmọ́ọ̀rì la àdùnìyàwó àbíṣẹ́ fábílì ìjà bí ọdún wọn ti wú ni wọn ò gbọ́dọ̀ ẹgbẹ́ o wọn ò gbọ́dọ̀ dé wọn ò gbọ́dọ̀ jẹ gbọ́n olùgbé kò wú Òun jẹ́ ọjọ́ ṣe iná rúkọ wàtàmáàbí wàtíwàrá ṣòro. Gbogbo tó bá ti jẹ́ ìdájá ń pè jáde lẹ́nu tó ń tako lẹ́sìn fún wa pẹ́ká pè jáde lẹ́nu. Olùkọ́ tó wà lẹ́nu. Wàtàmáàbí àti kásò gbàmájà kásò gbàmá wàtíwàrá káwọn àtàwọn gbàgbé abẹ́gẹ́ nìkan nífẹ̀ẹ́ wa. Káwọn sọ̀rọ̀ ìjọba fẹ́ kó nífẹ̀ẹ́ mi ni ọ̀rẹ́gbọ́n mi ló yẹ ọ̀rẹ́ mi nígbà ọkọ̀ mi ò nífẹ̀ẹ́ mi ìrẹ́ ẹ̀rọ nígbà àbí ọ̀rẹ́gbọ́n kórìíra ẹnìkan mi ìgbàgbọ́ pé ọ̀nà ìdíje àwọn ọmọ wa gbẹ káàkiri obìnrin ìwọ̀ta ẹ̀yìn ṣe. Ọmọ àti ṣe é kú ní ẹ̀kọ́. Sọ́ọ̀rọ̀ ìgbà lè rí àfẹ́fẹ́ àfẹ́fẹ́ òṣèlú ni. Ọ̀rọ̀ tó pọ̀ bẹ̀rẹ̀ wá sọ fún pé ìjọba ilẹ̀ kù nípa kàmí. A ń gbà fún káwọn akọ ọ̀rọ̀. Tí ìjọba bá jẹ́ ní fi ọ́ ó ti tó ọ̀pọ̀ sọ báyìí nínú hàbí ìbìlìkà rọ́bà ìwọ ló dá gbogbo ènìyàn bá mú ìnira sí ìṣùkú ìwà àkàṣà ọlọ́run ṣèwòsàn fún mi wọn lọ́ba tí wọ́n ń ṣèwòsàn láàṣìfà á ìlà àṣìfà tó òṣèwòsàn kan ara bí wọ́n jẹ́rẹ́ ṣìfà láàrin láàrin ìfà ìwòsàn bí ọ̀gẹ́gí ni ó ṣe ìfà rẹ̀ sábà ti kọ́ wa ní àṣẹ́gbà bínú èmi náà tọ́lá tẹ wàá mú ọba ó ti tó ọdún pé kọ́ra lọ pé ìjọba náà ló gbé kéde ọ ìyá ọwọ́ àmà jẹ pé ọwọ́ àmà sùn kẹta náà àbọ̀dọ̀ àmà ṣe kẹta mú ọ̀gá gbọ́dọ̀ wá abẹ́mú ara nìyí ojú tó ń dà wọn láàmú ojú pé ojú ojú tó dà wọn lágbára ojú mú nǹkan pé òun nǹkan sí nǹkan dábúrò máa ṣẹlẹ̀ tó má dà wọn láàmú láti ní àwọn àtọ̀mọ́ ọlọ́kàlà bẹ́ẹ̀ ká má jẹ́ kí àwọn nǹkan kan tí ó tó nǹkan tí wọ́n ti nǹkan wá jẹ lórí adé kámọ́ ìdíkọ́ jẹ́ nǹkan tó jẹ́ wípé ọmọ àtàn wá jẹ ọ̀ kámọ́ ìdíkọ́ jẹ́ nǹkan tó jẹ́ lọ́sàn wá jẹ. Tọ́lú màá fi tó kábí kéré máa fún wa. Òun náà ní pé lára àwọn nǹkan wọn èyí tó jẹ́ wípé tó máa ń ṣẹlẹ̀ òun náà ní pátá ń pè ní àfíyárọ̀. Sọ̀rọ̀ àfíyárọ̀ òun náà ní kékeré ìgbà ọmọ òun pé nǹkan kan máa ń ṣẹlẹ̀ omi máa ń fa kí nǹkan kan ó ṣẹlẹ̀ nǹkan kan máa ń ṣẹlẹ̀ omi máa ń fa kí nǹkan kan ó ṣẹlẹ̀ ní ohun tó ṣẹlẹ̀ ìṣẹ́ ọ̀sọ̀ wípé á kẹ̀kẹ́ kan bá ti gé láì ẹ̀kọ́ kù sọ̀rọ̀ alẹ́ ìwà rẹ̀ sọ̀rọ̀

gàgá orí ọ̀pọ̀lọ̀ pàlálé ọ̀pọ̀lọpọ̀ wà ní ọ̀gbìn. Gbogbo àwọn ọmọ yìí làwọn kàfẹ́ pé ó ti jẹ́ bọ́ọ̀lù ọ̀rọ̀ ọlọ́gbọ́n náà nìyẹn. Oṣù ọlọ́gbọ́n ní máa rọ dákì hù àti àrọ̀dú àmì ààyà ní ìlàmọ́lé aṣọ. Ẹlọ́wọ́ mi jẹ́ pé àwọn nǹkan wà yìí lọ́wọ́ pé, ah, ìdí òdìrí ni sọ èyí lọ pé à ní gbọ́dọ̀ fún ẹnìkan báyìí lówó tí má fi lè fún lówó ní orí fún lówó lọ́la mi lọ rẹ̀ èèyàn bá sàmì lè tí àfọlọ́wọ́ gan èèyàn wà pé ìjọ kẹsẹ̀ lè sílẹ̀ lára ah, ọ̀rọ̀ o so nǹkan mọ́ nǹkan o so ọ̀rọ̀ kọ́ ìjọ kẹsẹ̀ wọn náà nìyẹn pàpàlẹ̀ pàṣọ. sọ yóò ẹgbẹ́ ìjẹ̀bọ̀ a ah, àwọn sábà jẹ́ ọ̀ṣọ́ Ọ̀rọ̀ ilé yìí máa sábà jẹ́rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn náà, oúnjẹ tí wọ́n náà wọ́n ní máa kàpá àwọn ṣùgbọ́n. Kí lọ́nà ọgọ́ tó bá jẹ́ níjẹ̀ tó bá wọ́n pé ìṣọ́wọ́ bá sọ nà ní tí wọ́n fi àwọn ah, eléyìí àwọn wọ́n ti ìlà àfẹ́yìn wàlà àfẹ́yìrọ́ ìlà àfẹ́yìn ká wàlà ìlà àgbẹ̀yìn ká olùdókòtò ìlà àfẹ́yìrọ́ ìlà àfẹ́yìn wàlà àfẹ́yìrọ́ ìlà àfẹ́yìn ká wàlà ìlà àfẹ́yìn. ó lè dé kò sí àgbẹ̀dọ́ kẹlẹ̀ bí wọn tó bá ti di báwọn gbọ́dọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ní ìjànà ẹ̀wọ̀n ọlọ́run ọ̀sán gbọ́dọ̀ ọ̀sọ̀ gbúrò yẹn oṣù gbúrò yẹn tó bá àti sọ́dún yẹn bá àti sọ́dún yẹn tọ̀rọ̀ tara bẹ́ẹ̀ àwọn nǹkan wọn yìí àwọn afọ́àfọ́lá ìfún wa ní pé káwà nǹkan tá a jẹ́ mùsùlùmí tá a jẹ́ kí ni ọ ká sọ̀rọ̀ ara ọ̀gọ̀rọ̀ àwọn náà àníbàbọ̀ sọ́lọ́wọ́ ìlà wà ó mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìfẹ́ bọ́ọ̀lù àgbàwọ̀. Gbogbo ìdáni ká mú ní sábàdì èyí tó bá ti jẹ́ àtìbáwò àṣẹ̀rẹ̀ yíyà lágbọ́dọ̀ wọn. Sábàbí náà bá ti jẹ́ sábàbí tí ìbá ní ti àṣẹ̀rẹ̀ yíyà káàdì ẹni fi díẹ̀ múlẹ̀ wá kéré mẹ́ wà kéré yíyà. Ọ̀nà àti pé òògùn tí wọ́n bá ṣe káàdì náà tí wọ́n ní pé ewé yìí ní àbá gbó ní àbá mú Jẹ̀díjẹ́ ìdókòwò àwọn ilé nínú àwọn àdán wà ní àwọn ìlú. Sọ ní dáa ti lò tó ṣe wà ní àwọn Wọ́n ti lò ó sì ti rí bẹ́ẹ̀. Sọ wọ́n kà sí wẹ́yẹ pọ̀ mọ́ra wọn. Wọ́n ti lè kí ni ọ wọ́n ti lè pé oògùn ọgbà mi. Oògùn kìíní kan ni oògùn jẹ̀díjẹ̀ ni oògùn gáà ní tọ́lọ́ta wa bẹ́ẹ̀ kan sí àǹsọ̀rọ̀ dáadáa ká má jẹ́ kí ni o kí ló bá ń darí nínú àyà fún àkà fún ìlú. ó dàbí pé àwọn ọ̀jẹ̀ bọ́ ìgbàgbọ́ ní aláwọ̀ ní wọ́n bá gbogbo ẹ̀yẹ pẹ̀lú kí ni o pẹ̀lú ìṣirò. wọ́n ti gbàgbọ́ wọ́n ti bá ti gbàgbọ́ síbi nǹkan kékeré wọ́n ti kí ni wọ́n bẹ bọ́ sí kí ni wọ́n ti ń gbàgbẹ́. àwọn nìkan ló lè mọ̀ pé ẹgbọ́ gúúsì ìmọ̀ yóò gba ìgbàgbọ́ ìlẹ́yìn yóò bẹ ìlànà yẹn ni àdàkàbára mà àìdàbà ìṣúwò ṣírkì bẹ́ẹ̀ mà nà ẹ̀bọ fọ́nkátà rẹ̀ àwọn èèyàn ẹ̀bọ pọ̀ èèyàn gbọ́dọ̀ máa sọ̀rọ̀ dáadáa lọ́dọ̀ wọn bá ti là kúrò níbi àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ti àánú rẹ̀ pọ̀ àwọn èèyàn làkó mẹ́rọ àwọn làkó mẹ́rọ àwọn kẹ́tùmá àwọn kẹ́tùmá tó ti máa lọ àwọn tó owó yẹn àwọn ọmọ bí wọ́n ti ń ṣe àtàrà jẹ́ àtọ̀ wọ́n yẹ̀ lè ṣúgbọ́ ẹ̀ ọmọ bí rú yẹ̀ lójú àwọn ọmọ sí ní ìrìnlẹ́rẹ̀ ní ọmọ pẹ̀lú tó mọ́kẹ̀ ni wọ́n ti lọ lọ mọ̀ pé ẹbọ àti ìgbàgbọ́ ìjà láàrin Dídárí láàrin wáyé ìjọba hàn gálàbà ṣe. Táwọn èdè bá àwọn èdè kan tí àwọn ẹ̀mí tí wọ́n bá ní ẹbọ àti nílò àti ìgbàgbọ́. Tẹ́ bá wá papọ̀ mọ́ ara wọn náà, kí ni ó ta ló gbóyè o? Àlàbá àṣẹ ẹbọ ní ògùn yìí. Ẹbọ ni wọ́n ẹlẹ́bọ ni wọ́n pè ọ́. Bó jẹ́ kó kí irun tó tó tó àfẹ́bọ mọ́. Kí ni o? o. <laughs> ní ìlú نعم آية أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون. Inú ayà 100 àwọn tí wọ́n ń jẹ́ pé wọ́n dúró tó bí ẹ̀kọ́ tí wọ́n kú ọ̀nà rẹ̀. ìbá àṣẹ kẹfìrí ìbá àṣẹ mùsùlùmí ọlọ́run sọ fún wa àfàhàmì ìbílẹ̀ yóò fi dúró sórí ẹ̀kọ́ ẹ̀bọ tí ò ní láàyà táwọn tó dúró sórí ẹ̀bọ yìí tọ́ka àwọn balẹ̀ yìí. Tọ́kẹ̀ àwọn balẹ̀ ni a ń tá síyà mú gọ́ọ̀rọ̀ síyà. Tọ́kẹ̀ àwọn balẹ̀ ni pé ó lè wá bá wọn gọ́ọ̀rọ̀ síyà tù. Èdè lágbára kódà ẹgbẹ́ sí ìlé wà gọ́ọ̀ṣìyà lẹ́níṣà wà lẹ́yìn ìlà ayẹ́bùṣà. Tí gọ́ọ̀kọ́ bá nǹkan, òun ni wọ́n ń pè ní ọ̀rọ̀ gọ́ọ̀ṣìyà lẹ́bùṣà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn alámbáwá gbogbo tó bá ti ń jẹ́ àwọn wàhálà tó bá tóbi lámbáwá wọ́n máa mú wọn wá àwọn wàhálà tó tóbi obìnrin wọ́n wá ṣe wọ́n máa kà ń fún alẹ́ ìkàrà ìgbà wọn ga sí ìgbà ìgbàwọ̀ bí wọ́n ní mò sí bàtù ọ̀rọ̀ ẹni mò sí bàtù ó mú bí ìjáde ilẹ̀ òní àṣọ bà tó lára arábìnrin tí ó bá kí ó fi dá àfẹ́yìn lọ́jọ́ òdìtọ́ ni ó kàn kàrán òdìtọ́ kàn kàrán ní pé kí ni àyẹ̀wò ọ̀la agbára kí ni ìjọba ní wọ́n rí báyìí kí ládùn òfin wa nù ìjọba ti lágbára ó pè ní kí ni ọ̀la lẹ́wọ̀n àgbà náà nínú kùránì àtọ́mọ́tò ọ̀rẹ́ àtọ́mọ́tò ìkòrò àtọ́mọ́tò gbogbo nǹkan obìnrin àtọ́mọ́tì àlùkùbọ̀ problem wàhálà tó lágbára ju ìyẹn lọ lọ́kùnrin ó tún ti káàkiri pẹ̀lú pé káàkiri náà àsọ́ọ́kọ̀ ìdí máa ń gbìyàn sí. Òṣìṣẹ́ tó kọ́ni ti tọ́wọ́ ẹ̀rọ àbọ̀ ìlú lágbára ní oṣù ti káàkiri. Sọ́nà ìfà ní ìlú àwọn sọ wọ́n fi káàkiri. Sọ̀rọ̀ yẹn ti jẹ́ pé nínú Ghana tí ìṣẹ̀lẹ̀ wọ́n pè ìṣẹ̀lẹ̀ ní alẹ́ háàbì sáfì hádà tàbí kí ìṣọ́ ìṣẹ̀lẹ̀ alẹ́ háàbì sáfì tó ọlọ́gbọ́n ní alẹ́ wáàkì àti ìṣẹ̀lẹ̀ náà ni alẹ́ háàkọ́sì yọ sọ̀kalẹ̀ àmẹ́ńzílà àdéhùn Sọ̀rọ̀ lọ́rọ̀ alábọ́wá, ó ti máa ra mọ̀. Sọ̀rọ̀ kò sí ẹ̀rọ mọ̀. Àdẹ́kùn bá lágbára. Tó kọ̀ báyìí nà fún ẹni bá ìdẹ́yìn òfin lè ṣe kankan náà, onájẹ́lì kí ni ọ ìjọba bá ń bà nù. Sọ̀rọ̀ ọ̀bá náà ti wá lè rí ìlú fún wa. Ọlọ́run ọba ní Àbáàmìnú ẹ̀rọ tàbí àwọn ọmọ يَسْتَتُرُ مِنْ عَذَابِ اللَّهِ Tọ́ka àwọn balẹ̀ ọ̀nà ìgbé àmì ìlà mọ̀gbọ́n mi tó ìṣẹ̀bọ̀ kọ́ mọ́ jẹ́ pé àdánwò ńlá tí ó wà bá yàn sọ àdánwò yá ayé ọ̀nàwọ́ máa ń tọ́ mi bí o ló jẹ́ pé kò tó mi yẹn kẹ́ tó kọjá àwọn tí jẹ́ àwọn àdánwò ìyọ̀ gbọ́dọ̀ fọ́kàn balẹ̀ kó wọ́n takùtọ̀

nǹkan kẹ́ǹkẹ́ ṣe ọkàn yìí balẹ̀ ní àdáàbí lọ́ kí ìgbẹ̀kan wá bá yí tí ó lágbára jù ní lọ tó jẹ́ pé ẹ̀ẹ̀ni lè pọ́ńpẹ̀ ẹgbẹ́ ìdílà mi lè pọ́ńpẹ̀ náà pè nìkan sí àfẹ́yẹ́wọ́lọ́wọ́ tó lè nínú olùkí ní ẹ̀ yóò gbòmọ́lẹ̀ ìjẹ̀kìṣà oníṣẹ́ pọ́ńpẹ̀ àyọ̀kọ̀lẹ́ pípọ̀ ìjẹ̀kọ́lẹ̀ lọ́dún òkúdá ọlọ́run nílé ayé ọlọ́run ẹgbẹ̀rún ọmọ ìbàdàn lórí ẹni. Sọ̀rọ̀ torí àwọn ọmọ ń sàlàyé fún wa ó ń jẹ́ nígbà wà á ká lè bá a mọ̀ wípé ọlọ́run ọba yìí ọba tó lágbára ni ó lójú lórí bá ọba yìí. Pé ká jẹ́ pé kí ni o ká má mọ̀ wípé ọlọ́run bá kan fi wálẹ̀ ó fi wálẹ̀ ó fi wálẹ̀ ó fi wálẹ̀ ó fi wálẹ̀ ọlọ́bàwà ará mẹ́kà ọlọ́ni afẹ́hámínà ààrùn kúrọ̀ ẹ̀yà ará mẹ́kà lọ́kàn yí balẹ̀ ní pé a ń yà àti àwọn bá súnà àgbàyà àtàn wà ń yà ìwọ̀ ọlọ́ni ìjà aláàlẹ̀ délóru kẹ́mọ̀ sọ̀rọ̀ wọ́n àgbẹ̀dẹ́gbẹ̀ ojú ọlọ́gbà lórí nǹkan tí wọ́n mú ọlọ́ni àwọ̀ àmìnà ààrùn kúrọ̀ a ń yà àti àwọn bá súnà àdúrà wà ń yẹ àbúrò ọlọ́ni lọ́kàn àwọn yẹn balẹ̀ ní

ọ̀gá mọ̀ ní olórí aburú tá a bá wà ọ̀rọ̀ tó bẹ́ ọlọ́mọ bọ̀ ní ọmọ tó bá ti kí bá tẹ̀ wá mú ní ọlọ́wà ń tọ́ ẹ̀ẹ́ ọ̀rọ̀ àwọn ọ̀tà àti àwọn tá àtùbáàbù jàpá àbíkábù tí a lójú ẹ̀sẹ̀ torí wípé àlámà dáríkì àmọ́ ti fẹ́ dé òun ni àlámà pé ànẹ́bí ìbá ti lè jáde òru bí nàbí àwọn tó sọ wọn pé bá nàbí tí wọ́n bá nàbí ti débà bí sátú nàbí òun jọ ọjọ́ ń sọ pé kí ni ó àlùkì àmọ́ ìsìn. tó àwọn ọmọ náà gbọdọ̀ àwọn àbí àwọn ọmọ ogun ẹ̀rọ àlùkì àmọ́ òdì ìgbéra àti má ní àwọn àlámà kan bẹ àwọn ọmọ tó <laughs> wọ́n ní ṣùgbọ́n láti àwọn ikú wọ́n bẹ̀rẹ̀ tó wà rẹ̀ tí ìyá àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ tọ́rọ̀ kò sí ìṣìlú alákàáyí fẹ́ parẹ́ láti tọ́rọ̀ bá parẹ́ tí ó mọ̀ lọ́dún tọ́lọ́ ni tí ó bá jẹ́ àwọn tó bá jẹ́ àwọn jẹ́ kébì yóò bá tẹ̀lẹ̀ sí ọ ọ̀rọ̀ ni pé wọ́n bọ̀ kàn balẹ̀ ní ọjà àti àwọn ìparí ayé kò dé wá bá wọn bá mi dàtà wà ń lọ́ tó ló jẹ́ pé àwọn èèyàn yìí àwọn láàrẹ ṣòro tí wọn ò sì ní mà níparí ayé ìdíje wọn wà lẹ́nu tó ti fọnú fọ́rá níparí ayé ìdíje tó wọn ní kí kí la fẹ́ gbọ́ inú ara ìbẹ̀rẹ̀ kan náà ní pé àtúntà atú tá a ti bàgbọ́ àlìkè àmọ́ ojú ẹsẹ̀ lórí ìjẹ́pọ̀ ìjẹ́ ìmọ̀ ọ̀sán ní ibẹ̀ ìjà táwọn èèyàn ò ní róòmù àwọn dọ́là ayé fẹ́ parẹ́ mọ́ lórí ìgbà tí wọ́n jẹ́ kí ni o tí wọ́n ò lè róòmù òun yóò dé sọ sukuru àyà fòfò tó fi jẹ́ mọ́lẹ̀ sọ ọ̀rọ̀ ni aliyanjuru na ilà sa ata àǹtà sí ahun dágúdà dáhùn fífi wà wọ́n. Ọlọ́run ọba ní pé kò sí ìdájọ́ lórí ti ìgbé àti àmọ̀ yóò dùn wá bá wọn. Ìyá àyà tí mo sì Ọlọ́run ọba ní bòjú ìjọba wọn rẹ̀ nínú pé àrìkíábò òde wá bá wọn lójijì pàpọ̀ ní já aṣọ̀rọ̀ ọ̀dọ̀. Àwọn àbíkálìkíábò ọlọ́run ti dé. Olóògbàrà bẹ́ẹ̀ lè fi jẹ́ pé ká máa sọ wípé àwọn àlàmásù sá àwà tó jẹ́ àwọn túkúrọ́ ní àfikún pọ́rọ́ tàbá ń ṣàlàyé ẹ̀. Àwọn àbá ń sọ fún wa wípé áfíà ìgbà tí gbogbo àwọn kúkúrọ́ yẹn bá wà fẹ́ràn ọlọ́run wá gbé àwọn èèyàn lára ó ti gbà mí lánà tó dáì kí àwọn yóò yẹ ní kí ni ọ bá kù pẹ̀lú ẹgbẹ́ àgbà òun ẹ̀rọ àwọn olùkọ́ ọ̀dà ìrìn lásìkò kọ́rí. ó ní wà lọ́tàkù lọ́nà sáà wà kọ̀ ní náṣọ̀rọ̀ lọ́jọ́ láàrin ìtàwọn bá mú máa rìn náà wàrà yàtàbá yà á nìyí wàrà yàtùmí yà á nìyí ó ní àríkẹ́wọ̀ òde àwọn èèyàn kẹwà lọ́jọ́ àwọn méjì nǹkan àríkẹ́wọ̀ òde bá wọ́n tó ọ̀rọ̀ jáde àwọn ìdíbà wọn èèyàn ẹnìkan ọ̀bẹ̀ ẹ̀rọ aṣọ ẹnìkan òde nínú àwọn yọ̀ọ̀bẹ̀ aṣọ wọ́n jọ máa sọ dání láàyè wọ́n ti jọ máa sọ yẹn báyìí kò ní sí ìsanwó kò ní sí ìkàsọ kò ní sí ìwé ìgbẹ̀rẹ̀ àríkẹ́wọ̀ òde bá wọn ìbẹ̀ wọ́n parí ìdí wọn wọ́n yọ̀ làbàkùn mọ́nà sáà wàkọ̀ni sọ́ọ̀ ọbẹ̀ yẹn kó ti fún wàrà báyìí ó ti gbé ẹran yàgbé kí nǹkan mú wàrà ní báyìí ó ti gbé wájú bá dé fún fẹ́ mú wàrà láyẹ̀ dáhùn ìdè bá mẹ́rin ní ìlú sọ wọ́n ní ọlọ́ta kò máa ń lọ́ta ọ̀pọ̀lọpọ̀ lọ́ba aláàbò fún àkàlàfà fún ìlà fún àwọn kan gbé ilẹ̀ báyìí wọ́n ti máa gbé ilẹ̀ sọ pé olórí kàlìkì àmọ́ ọ̀rọ̀ ọ̀gá ń pààyàn bẹ́ẹ̀. Tọ́bẹ̀ ra sọ ohun àtúgbò wa tún wá nílé ìdúdú wá jẹ́ ohun lọ́bá lọ́ọ̀lẹ̀ ọ̀tọ̀nà. Onímọ̀ ìjọba rẹ̀ ọmọ ti ní òkèlè, ó wà nílé àjẹ́ tán. Òkèlè bí ẹ̀rọ máa fún lọ́bá ní kó wọ́n gbé kan lọ́bá ti ní ọlọ́bá ọ̀tọ̀nà. Àwọn ọlọ́mọ̀ kó sí ilé ẹlẹ́ ìlú ìjìnlẹ̀ sí ìjọba ẹ̀mọ̀ rẹ̀. Fúnra ní ẹ̀kọ́ Ikú ẹni kọ̀ọ̀kan rẹ̀ tí ló bá ní wá bá ọ̀rọ̀. Ọlọ́pàá bẹ́ẹ̀ ẹja máa fi kí ẹ̀. a kàn máa dúró, àwọn àgbọ́dọ̀ máa, àgbọ́dọ̀ tako pé a a kú òun bẹ̀ kò dẹ̀ ní táì. Tó adúgbọ́dọ̀ máa fi sí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ kò ní táì. Gbogbo ó kàn dé láwọn náà nìyà pẹ̀lú àwọn ọmọ bẹ́ẹ̀ tààtù ó máa tààtù tó gbogbo nǹkan tó lè fi tààtù ní oṣù tó kàn kí la máa ń lò wọ́n lò kí la máa ń ṣe wọ́n ṣe ìbọ̀lá lè sáré lọ wọ́n ṣe ìrìn àyẹ̀wò ẹgbẹ́ nígbà nígbà wọ́n lọ sí gbogbo ìbílẹ̀ ìbánáyá gbogbo ẹ̀ lọ́rùn ìdè wọn orí ṣe ọlọ́run tó káwọn ẹgbùn àbáláyá ká màmá pé àgbọ́dọ̀ máa ìjọba bá ń sọ fún wa ní àwọn àfá àwọn sọ fún wa gbé ọlọ́run ṣàlàyé fún wa wípẹ́rẹ́ káde máa dúró bá ní tọ́ kájàre sílẹ̀ gbogbo tí ọmọ jẹ́ sábàbí dábì ní àwọn ìjọ náà ẹgbẹ́ tí kíní àbájú ní gbéra wa ta aláǹfẹ́ wa aláǹfẹ́ kankan láti owó ẹ̀ ọlọ́run tó jẹ́ pé àbíkí àmọ́ lè jẹ́ orí Lọ́dọ̀ra bẹ́ẹ̀ ara ìsìfàmù eh, tó wà bẹ́ẹ̀ ìsìfàmù ìsàmù bíi. Sọ ọlọ́run fi bú wa ní o. Àwọn tó jẹ́ kékeré ẹ̀ka wọ́n sì balẹ̀ ní ẹ̀kú ni wọn. Ọlọ́run bá ń rí ni pé ah, ọkàn wọn ti balẹ̀ pé wọ́n wò pé ìrẹ̀lú dé wá bá wọn. Ọlọ́run fi bá wọn ẹjọ́ kan yẹn bá balẹ̀ báyìí wọ́n fi bú mi. Ìjọ́ kan yẹn wà máa balẹ̀. Kí láǹfààní a fi nu ááyà yìí? Ọlọ́run jẹ́ wọ́n tó kúrò wà pé nínú ayà yóò. Sọ, àbúnúmi àdámi láàrín aláàmọ́tí ṣàkọ́. Kéèyàn ọmọ afọ́kà bá lẹ gbé ẹ̀rọ kò sí wà láàrin ọlọ́run kò sí ìdẹ̀ká mẹ́. Kò sí ìtàsíkò báyìí. Lọ ọmọkùnrin mi lọ báyìí, aláàmọ́tí ṣàkọ́. Àmì wípé orí ìgbóni. Sọ, kéèyàn bí ẹ̀sùn àyè àdúgbò ọ̀dà, ọ̀dàmọ́ ní àgbẹ̀rẹ̀ nìkan. Sọ, àbí orí ìgbóni. Sọ, àwọn bá rí

ẹ̀fọ́ àbábẹ́jì kú yọ wà ní yàrá yàrá ẹ̀yọ́ wà ní ìkẹ́kẹ́ ìhòòhò lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bá kú báyìí nàìjíríà náà ló kàn lẹ́fẹ́ lọ́gá ọ̀pọ̀lọpọ̀ àbábẹ́jì kú èrò kan ẹ̀fọ́ àbíkáàbà yọ wà ní Ọjọ́ bá ní ìbéèrè. tí number one number two number three náà number one. Um, Number Thank you. Okay. Ìbéèrè tí wọ́n béèrè ọ̀nà ní pé alákọ̀ọ́kọ́ landlord meeting àti association ní àkóra wọn lọ tí a fẹ́ jẹ́ ẹni tí wọ́n máa ṣàṣìṣe bí àwùjọ wa ó lágbára tó tí gbogbo aláà gbọ́dọ̀ mọ̀ pé ó ní agbára. Tọ̀lọ́kàwà bẹ́ẹ̀ ìdí mi lọ wọn tó bá bẹ́ẹ̀ ṣe ní ìtọ́lá tó kó mọ̀ jẹ́ ṣe ọmọ kó mọ̀ jẹ́ tuntun kó ní bá ilé ẹ̀sìn rẹ̀ sí i so ìgbàjọba náà ní pé àlámọ̀ ìjọba kò mẹ́sìn olóbẹ̀ ìjọba wọn kò lórí ọ̀bà wọn dájú èyí tí ọba ti papọ̀ mẹ́sìn kò ní pé kéde ọ̀hún kò ní bá wọn dájú. sọ̀rọ̀ ìlú ní sinai lápẹjú ẹni lórí pé àwọn ọ̀sán kó má dà sí lórí pé ìgbàlódé wà ládùúgbò ní olùdí máa wá dùgbò kéèyàn àdúgbò olùdí dá sí àdúgbò. ìgbà àwọn akọ́lá ọmọ ń kóra wọn jọ ìgbàgbé ìlú ìrẹ̀lẹ̀ dábí kéèyàn èèyàn náà bẹ́ẹ̀ lọ́wọ́jú tó máa kóra wọn jọ kò ní ìfẹ́ ló burú rẹ̀ nítorí jẹjẹ má àlàáfà rí ilé ayé kí ọ̀dà pẹ̀sìn wọ́n jọ ké ìrọ̀lẹ́ ọ̀dà pẹ̀sìn owó ò ní bá wọn ṣe ń ṣe tó yóò máa sọ òfin ní ọ̀rẹ́ jáde bí ọ̀rẹ́ kó ti jó lórí lọ olórí òsín ìgbàlọ́lẹ́ yóò fi hàn òfin ló jẹ́ kò sọ ọmọ lọ́fẹ́ jáde ìjọ bẹ́tà ọmọ ìjọ pé àwọn ìṣẹ́jú tó lágbára orí wọn jù wọ́n rẹ̀ lọ́wọ́ jẹ́ chairman láwọn new site ẹnì kan bẹ́ẹ̀ jẹ́ chairman bẹ́ẹ̀ chairman yóò tún wá pa ẹran láwọn èèyàn kí wọ́n dùn jẹun wọ́n dùn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ jẹ́ chairman ní ọ̀gbìn. àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n ní ẹgbẹ́ wọn wọn ní pé òun tún máa rí owó kan ẹ má ti bẹ́ẹ̀ lálẹ́ ń bẹ̀ wọn àwọn máa gba owó lọ́wọ́ rẹ̀ owó tó tún máa wọlé. tó nígbà tí wọn gbé ìjọba tó ń jẹ́ ń jà mí gan àwọn mùsùlùmí ń jà mí ìgbẹ́ tẹ àwọn. ṣùgbọ́n torí pé abẹ́ fún àwùjọ ṣe abẹ́ tẹ kankan òun láti lè fi lòkè ìyàn kan wà pẹ̀lú àgbẹ̀ ìjọba. bàbí báráyè èmi náà dà bí wọ́n jẹ mọ́ sí ní ọjọ́ ẹni

Ẹlẹ́kejì, ọ̀nà ìpẹ́ obìnrin tó ṣe fashion design. Tọ́wọ́ sọ fún wa wípé kí ni irú obìnrin báyìí, ọ̀nà olókẹ́ gbàdì sílé aṣọ rẹ̀. Àwọn àkọ́nà ni jẹ́ káàkọ́ máa wípé ọjà tá a fẹ́ ká afẹ́ta nítorí tọ́lọ́ mi. Gbogbo nǹkan pátá ní ẹ̀sìn ìtọ́lọ́ mi. Ẹni tó fẹ́ sílé aṣọ oríṣìí ìrọ̀fẹ́ ó lágbára ju máa lọ pé kí wọ́n bá gbà sọ fọ́ báyìí kéèyàn sì yà á nìkíní ẹ̀ẹ́dẹ̀ sí ìrìn lórí nìkíní lọ́wọ́ pé kẹ́nìkan kẹ̀ẹ̀dẹ̀ wá wọ aṣọ ni pẹ̀pẹ́ tóbìnrin kan fẹ́ bí aṣọ obìnrin bá ní wọ́n ní kóbìnrin ọ̀wọ̀ tó ṣe kóbìnrin wá wà ń bẹ́ẹ̀ wàhálà náà bẹ́ẹ̀ náà rẹ̀ ni àwọn bèbí tí wọ́n máa ń ṣe yẹn tí wọ́n wọ aṣọ fún bèbí tó jọ wà lẹ́gbà lẹ́gbẹ̀ẹ́ níwà lẹ́gbẹ̀ẹ́ kò nígbà pátápátá ọlọ́pàá wa bẹ́ẹ̀ gbé lẹ́yìn ètò ìtàkẹ́sì ìtàn tó aṣọ yẹn gbé báyìí tó máa mú pẹ́ẹ́bù nìkan ní ọjà òun náà lọ rí àtìgbẹ́ ọlọ́run ní máa ń tajà ẹni tó bá ti tẹ̀lé ọlọ́run ọlọ́pàá wa bẹ́ẹ̀ èèyàn máa ń jẹ́ báyìí pé bàtà ó fìdí ẹnìkan ó ṣe kíní kan gbogbo àwọn kíní ìṣúná àlọ́ṣe lọ́sùn fún wa. tó àwọn náà bá Ẹlẹ́kejì, ọ̀rọ̀ àrífẹ́ nípa oògùn táà máa ń lò. Oògùn lẹ yóò bá ìṣẹ̀mà ìṣẹ̀mà òun ni oògùn ilẹ̀ wa. Ìrẹ̀ pé ìjọba àjùmá ní pé àwọn kankan bá tún jẹ́ kí wọ́n bá tún wọ́n láyé nínú àwọn kan jẹ́ mùsùlùmí wọn tó dáadáa. Ó yẹ kí àwọn oògùn yìí wọ́n ṣiṣẹ́ nínú kalẹ̀ fún pé kí ni àǹfààní tọ́lọ́ wọn fún àwọn náà wà lágbègbè. Ọlọ́run bá kí àwọn tó ń àwọn òyìnbó kí wọ́n gba wájú wa níbi àwọn wa ní ọmọ wa bẹ́ẹ̀ Àwọn tí wọ́n tọ́lá jẹ́ rí jẹ́ nǹkan bí nǹkan kékeré òun náà lè lọ́wọ́ ní oṣù tọ́lá ọ̀bọ̀ jẹ́ lòdì ní sábà sí ṣùgbọ́n àwọn bàbá wa wọn ṣírùkù ni wọ́n fi gbé kiri ẹlẹ́ mi gbogbo ẹjọ́ ọ̀bà ní ewé ẹjọ́ ọ̀bà ní gbogbo babaláwo ní ọ̀gbìn babaláwo rẹ̀ ni yóò gbẹ̀gbọ́ babaláwo yóò gbẹ̀gbẹ̀ ní ọ̀gbìn nítorí oògùn kan wà lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ ní ṣe kí àwọn tó ṣáájú lọ inú yẹn ẹ̀bọ̀ ló bá wà ṣùgbọ́n àwọn kankan wá wà nígbàdàn jẹ́ wípé ọ̀dà yàtọ̀ nílùú lọ́jọ́ pé ó wúlò gan fún àwọn ènìyàn fún ọmọ jẹ́gbà mi àtàmì wà ọmọ nígbà ló fi fà ní ọmọ nígbà ní kan ló jẹ́ bí akaba ni ó kára ṣe tó sì máa lé nínú òkè ọmọ àlù ṣùgbọ́n ẹ̀bọ̀n ni àwọn èèyàn tó bá wà gbìyànjú àwọn káàkiri ọgbọ́n jókòó kó gbìyànjú ètò bá ti rí gbó bá dá àwọn àkáàtì ìgbìyànjú bẹ́ẹ̀ ó wà lórí ilé ẹgbẹ́ wọn ń gbé wá ẹgbẹ́ àbábò ìwòsàn wọn máa sọ ewé ewé ìfẹ́ ìtàbálò fún ìtàbálò fún ìṣẹ́ báyìí ìtàbálò fún ìtàbálò wọ́n ti ń ṣègbìyànjú àtàwọn kan ló ń náà bàbá wa àwọn ọmọ títí wọ́n ti gbà gbé sí ní yẹn kalẹ̀ àwọn náà kò sí torí pé ìgbà tí wọ́n ròyìn àwọn onísàárẹ̀ lágbára gẹ̀gẹ̀ wọ́n ní gẹ̀gẹ̀ wà tí wọ́n ní òun ní kíní kan wà lẹ́gbẹ́ ìbẹ̀rùbà wọ́n máa ń fẹ́ kírètì ẹ̀ sí kíní yẹn lórí ẹgbẹ́ gbogbo àwọn tó bá ti bá ẹ̀fẹ̀ máa tẹ̀lé rúbà nígbà àwọn àbá ti jára ó gbé àfẹ́já ẹ̀yà mú kùránì tó wá fi bọ́ ìlọ́wọ́ rẹ̀ ó ní àmì tó <laughs> wọ́n dẹ́rùbà ẹ ò dẹ́rùbà àwọn náà tó máa ta ní ìlànà ọlọ́run ni yóò ti ga ọmọ náà ya wèrè ó ọmọ mẹ́rin ò ní ní wọ́n dẹ̀ àkáàtì gíní o Gíní yẹn bó ti máa ń ṣẹlẹ̀ lọ́wọ́ àwọn alábàámi ẹ̀gbẹ́ náà kò ní ẹ̀gbẹ́ àwọn aláwọ̀ wọn náà wọ́n àtàṣe àwọn nǹkan tí wọ́n ti fi ó jẹ́ àwọn nǹkan tí wọ́n máa dẹ́rù báyàn wọ́n ní àrọ́kùnrin lọ́rọ̀ jíjá o ẹ̀yìn lọ́kọ̀ tí ló fi já o ìdíkà lọ́jọ́ wọ́n náà fi tó gbà lórí jíjẹ o ó bá àwọn kan wà mẹ́ta bá lè wọ́n sọ di márùn-ún tó fi wí tìrù náà nínú àfẹ́ ìjọba jẹ́ mi. Tọ́lá náà gbé mẹ́ta ní ọ̀sọ́ bí máa ń kó lórí ìbẹ̀rù ìṣẹ̀. Ṣé bá ní méje àti ilé ìjẹ̀ tó ọ̀sọ́ bí mọ́kànlá orí ìbẹ̀rù ìṣẹ̀. Sọ kó fi orí pé ìṣẹ́ tí wọ́n dá àgbé kalẹ̀ lẹ̀ ọmọ jẹ̀rí pé kí ni o ò ní ẹ̀kọ́. Àwọn kàbá lóṣè kan ò sí ó yàtọ̀ sí òyìnbó. Òyìnbó bá tó mọ́ pé ara tamọ́ méjì ni olù. Àwọn ti wo kíní ìyá àlẹ̀kẹ́ ló mẹ́sẹ̀ bí ló lọ́kàn àbí lọ́kàn àbẹ̀. ìyá àlẹ̀kẹ́ ló wà bẹ́ẹ̀ tó wà ní pé ká má jà sí ní ẹ̀lú márùn kí ọ̀kẹ́ òwò kẹ́ nọ́mbà tó bá wù mí ẹgbẹ́ ẹgbẹ́ ní ọ ẹgbẹ́ ìyá olùfẹ́ yóò sì fẹ́ yóò sì fẹ́ dáadáa. àwọn ewé lásán wọ́n kàn ní ewé tí wọ́n máa ń já olè alọ́kùnrin bá wọn já àwọn yẹn já alọ́sùn olè ti jẹ́ àyẹ̀ ti já alálẹ́ rí tó ti jẹ́ tó tó bí ẹni ti ráì wọ́n ti kí ní ẹ̀ ṣe ṣe kábínẹ̀ fún kí ní ẹ̀ lé òun ni lọ́dọ̀ bá dọ́wọ́ jẹ́ bọ́ rẹ̀ bá fojú wá àti àgbè náà gámì náà tó wà lẹ́gbẹ́ ní máa ń tẹ̀yàn ní àárín ọ̀rẹ́ ọmọ ń tẹ̀sùkè ẹ̀dá ìjọba ní ọ̀gbẹ̀sì bí ẹ̀ orí òkan ọ̀rẹ́ ẹ̀dá aṣọ òun agbára ìlú lórí tó òun kò ní padà ní ẹlẹ́ tó kápò sí ìlú lọ tó omi dípò wọn àtọ̀rọ̀ náà wọ́n wà mú lọ àtàwọn ọmọ. Báàmù ẹgbẹ́ mi ẹgbẹ́ tó mi tó. So, I want to assure you to singular and No. náà. Náà làwọn ìjọba ti ṣàlàyé fún wọn. Wọ́n tọrọ lọ paracetamol nínú ìjọba tó wà nù àwọn òṣèlú ìdòwò wa. Wọ́n kéde ìlú lọ́kẹ́jì lọ́kẹ́jì lábẹ́rẹ́ sí ìlànà àbíkà wọn. Ìjọba òbí tó bá lọ bí náà sọ̀rọ̀ ìjọba bẹ́ẹ̀ jẹ́ ájúwà ẹ̀jẹ̀ méje. A sọ ma pé sábà bí mi pẹ̀lú wáyé àwọn ìjọba àgbẹ̀jẹ̀ kí ni ọ àgbẹ̀jẹ̀ pẹ̀lú wáyé tó àwọn bàbá wá jèrè ní ìwò ìdílé ọwọ́ àgbẹ̀. Ẹ̀jọ́ ọ̀gáríbà wá tako kí ní ọ̀nà ọ̀dọ́gbà gbé kákún ló wí sílẹ̀ àlẹ́ ìjọba gbé ìlàlá ìgbún iná òun. Tó ní ọ̀gáríbà kákún ló kí ní o òwí sílẹ̀. Káwá pa àwọn tó ní kí ní o òun ní wà. Tó kí ẹ̀jọ̀ Àṣọ́ tó ẹ̀ṣọ́ ti fà mí. Lọ́rọ̀ máa fún ọ̀rọ̀ wọn. Ṣé lọ? Ẹ̀ka ilé ìfọ̀nà. Ah.

fàájúrù níyà bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ gbé ẹjọ́ pé ẹnìkan ta bú wọn náà ọwọ́ wú ọdún ọ̀nà ọmọ ìdíkí ní ọ̀kan láyé ṣe ń fún àbọ̀wọ̀ ìkọ̀rí ìjà ọmọ ṣe ìrọ̀mà ní ìlú àbúrú náà ọmọ àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ fi ti wá nìyẹn tó gbogbo kọmíṣọ̀n olótúbá ìfẹ̀fẹ́ olùtúbá obìnrin ọ̀hún ti ní ìjọba àwọn tí mo ti fi lọ́nà ọdún bá wọn ti tẹ̀lé ìdílé yóò dá o. lọ́dọ̀bọ̀ ọjọ́ tó ti gbogbo kọmíṣánná ló máa gbà tó lọ́ máa gbé ẹjọ́ ọkọ̀ pààyàn ìlà ìka àwọn tó pààyàn ní ìjẹun àpò ìlú ọkọ̀ pààyàn. wọ́n lọ ọkọ̀ sọ́mùnà lè kọsílẹ̀ àwọn ọ̀rọ̀ wọn kọmíṣánná. gbogbo àwọn ọlọ́mọ pààyàn ìlú ọ̀ká sọ̀rọ̀ àkámọ́ ìjẹ́ ẹni tí ó jẹ́ ẹni tí ó lánàá àkókò lẹ̀ fáwọn èèyàn wọ́n máa bọ̀. Kájẹ́jọ́ bí rere ni tí a fi máa gba a bá kú tán ẹgbẹ́ yóò àwọn ẹgbẹ́ bá pẹ̀lú kàtà sí ẹ̀ka. No?